káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ tòní òní yìí náà ni ọjọ́ Jímọ̀ tí gbogbo wa nígbàgbọ́ pé ọjọ́ tí àwa mùsùlùmí ta lọ fi ń kí Jímọ̀ mo rò pé gbogbo wa ti lọ Jímọ̀ lónìí tó àdúrà tá a ṣe lọ́hùn àdúrà náà gbàlagbà rọ̀ lọ́hùn Jumatu Mubarak fún gbogbo mùsùlùmí kárí ayé àwa tí a jẹ́ kristẹni àtàwa tó kù náà mo kí gbogbo ẹ̀yin tẹ́jọ́ lólùfẹ́ mi o ògùn àpapátá wọ́n á sọ pé thank God it's Friday <laughs> èyí ló pin ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ táwọn èèyàn máa gbádùn lé wọn ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan hmm. Yorùbá bàbá Ògúndé kọrin kan wọ́n ní kí ní ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ aráyé kí ló ṣẹlẹ̀ sí Yorùbá o ọmọ ọmọ Òdùwà o yéé àwa má ṣe òun ọ̀rọ̀ là ń bẹ yorùbá ń ṣera wọn nítorí owó yorùbá ń tẹra wọn níṣẹ́ nítorí ipò wọ́n gbọ́bi fáláre wọ́n gbèrè fálẹ́bi ẹ́ wọ́n pèlè kó wájà wọ́n tún polóko wá mu ọgbọ́n tí wọ́n gbọ́n ló gbé wọn dé lé ọlá ọgbọ́n náà ló ti wá tún padà sí dé wọn mọ́lẹ̀ o yorùbá ní kinní kan lọ́wọ́ kì í ta ọ̀tẹ̀ ìjẹra ẹni lẹ́sẹ̀ bàtàrà ẹni jẹ́ tá a bá tí ìyọkúrò nú ọ̀rọ̀ àwa Yorùbá wàhálà tí ó máa mú lẹ́sẹ̀ rẹ̀ ká tiẹ̀ wá sọ pé àwọn kan wà bá mi pa àwọn náà tó yẹ ká pa tá a bá wá sọ pé àwọn kọ̀ọ̀kan wà ká ní àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé àwọn kan wà approach wa pé ká jẹ Yorùbá ẹgbẹ́ wa lẹ́sẹ̀ èyí ṣe táwọn ò sọ fún wọn pé kò jọ o jẹjẹ mọ̀ pé ẹni tó ní ẹni tó ṣe bísínẹ́sì gọgọgọgọgọ tán fi wọ́ olóyè gbowó sí tẹ́ni ẹni tó jẹ lówó ẹni tí wọ́n jẹ lówó tó fi mọ̀ọ́mọ̀ dárúkọ olóyè ẹni tó ra nǹkan gọgọ́ ti fẹnu ara ẹ̀ sọ̀rọ̀ jáde sí i pé òun lòun ra nǹkan kò sí tó kọ lóyè bẹ́ẹ̀ olùrànlọ́wọ́ lolóyè jẹ́ fáwọn àwọn làwọn pe olóyè kódà ẹni tó accuse olóyè yìí olóyè tún help ẹ̀ ni nígbà tí wọ́n arrest ẹ̀ ní ní Benin Republic kí ẹ mọ̀ pé dí ọ̀dọ̀ ta náà tó jẹ́ president lolóyè Ìgbòho ti lẹ́nu nísìn ṣe mọ̀ pé Ìgbò sọ pé every disappointment is a blessing in disguise. prior to kí wọ́n tó gbé Ìgbòho ní Benin Ìgbòho ò mọ wọn rí ní Bẹ̀nẹ̀ yàtọ̀ fáwọn kọ̀ọ̀kan ọ̀kan tó ń ṣe Yorùbá nìṣọ̀ àtàwọn ọba àwọn ọba Yorùbá tó wà Bẹ̀nẹ̀ Ìgbòho ò mọ anybody tó jẹ́ kọ́ ọmọ Bẹ̀nẹ̀ ọlọ́pàá àwọn ọkọ̀ kò mọ anybody rí tẹ́lẹ̀ basunas tó gbé tí gbogbo wọn ti jọ dọ̀rẹ́ tí pírẹsidẹ́ǹtì náà kan ti ń di wọléwọ̀de ó ti dọ̀rẹ́ wọn bẹ̀ ó ti lẹ́nu bẹ̀ ọ̀rọ̀ transaction wá ṣẹlẹ̀ àwọn ọlọ́pàá ní wọ́n wá kó wọn wọ́n láti kú lóyè Ìgbòho jọ ẹgbà wá o báwa bá àwọn ọlọ́pàá bí sọ̀rọ̀ wọ́n ti kó wa o gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó sì nífẹ̀ẹ́ sọmọ Yorùbá ó láti pa àwọn ọlọ́pàá àwọn èèyàn mi like o kan kinní kan boys mi ni ó lo influence ẹ̀ wọ́n fi ẹni tó jẹ lówó ẹni tó ń pariwo wọ́n jẹun lówó wọ́n láti fi sílẹ̀ bẹ́ẹ̀ ó lọ gbọ́jà wá láti bóyá Uganda ló ti lọ gbé dísù wá tó ti wá tà ní Benin ó ṣìpò ẹ̀ wọlé ni ẹni sì ń ra petrol tó ń ra diesel ìyẹn bu lóyè rì ìyẹn gan ló yìnbọn lóyè pé ẹjẹ àpè kó gbà wá lẹ̀ wọ́n dẹ̀ gbà wọ́n lẹ̀ olóyè jẹ́ kí ẹni tí ó ta ọjà mọ̀ pé èèyàn mi lẹ́ni tó fẹ́ rajà lọ́wọ́ ẹ̀ o èèyàn dáadáa dẹ̀ ni mo mọ̀ sí o ṣé mi náà lè sọ bẹ́ẹ̀ ni kọ́rọ̀ wá ṣe bí ọ̀rọ̀ láàrin mi àtẹ̀ tí mo tajà fún kó o wá lọ mú ẹni tí ó kàn kí ẹ tó gbà ẹ lẹ̀ kẹ́ wá lọ mú mọ́rọ̀ pé òun náà jẹ́ lówó mo kó àwọn dios kan wá síbí òun fúnra lára rẹ̀ ẹni tó ní kéèsì tó mọ̀ọ́mọ̀ lọ gbé olóyè gbòó mọ́ kéèsì ibì kan wà mí ní clear torí instruction wà lórí ẹ̀ pé mi gbọ́dọ̀ clear bẹ́ẹ̀ni yẹn fẹnu ara ẹ̀ confess báyìí pé kò sí ìtòkò olóyè Ìgbòho ń bẹ̀ but Ìgbòho ló sọ̀rọ̀ bí pé ó standing order wà fún ẹni yẹn bí ẹni pé Ìgbòho ló dúró fún un ló ṣe rí lójú òun pé as a matter of fact gan wọn mọ̀gbà tán kọ orúkọ Ìgbòho sí fólórí òun ni Ìgbòho jẹ́ ẹ̀dẹ̀ ń wọ́ sí rìn ẹni kí wọ́n máa wá repatriate ẹ̀ wá sí Nàìjíríà wọ́n á jọ máa sọ yẹn court ohun tí mo fẹ́ fi ṣíde ọ̀rọ̀ láàárọ̀ yìí ó làwọn ọba wa àwọn ọba wa àwọn ọba tí wọ́n ba lórí ohun gbogbo tí Yorùbá bá sọ pé ìjọba ìjọba ìjọba kí ló ń jẹ́ ìjọba kí ni ìtumọ̀ ìjọba ṣé gọ́fúmẹ̀ntì ló ń jẹ́ ìjọba rárá ìjọ àwọn ọba pípapọ̀ àwọn ọba ló ń jẹ́jọba ṣíṣèlú àwọn ọba ló ń jẹ́ ìjọba torí pé àwọn ọba ló ń ṣèlú tẹ́lẹ̀ kó tó di pé àwọn colonial master dé tó wá gbàjọba lọ́wọ́ wa. so kò sí tó ń jẹ́ gọ́fmẹ̀ntì láti ilẹ̀ ju ìjọba lọ ìjọba kẹ̀rí àwọn ọba ló jẹ́ bẹ́ẹ̀ táwọn bá wá wá wá sí ìjọba ń sìn tí wọ́n bá wá torí wípé ipò táwọn wà olóṣèlú ló fà wọ́n síbẹ̀ àbí influence olóṣèlú làwọn fi débẹ̀ ó wá yẹ kó jẹ́ interest aráàlú ló máa gorí ìfẹ́ òṣèlú lórí ẹ̀mí wọn látijọ́ rí làwa ti ń gbọ́ láti kékeré mi mo ti gbọ́ pé ọba kan kì í ṣòṣèlú bọ̀tọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ sìn kódà tó bá possible fún ọba láti gbé àpótí gọ́fúnà ní nàìjíríà yìí ọba gbé tádẹ̀ wọlé at the same time òun ìbàjọba at the same time ló tún máa jẹ́ gọ́fúnà. látijọ́ ọba máa wà láàfin pẹ̀lú iyì àtàpọ̀lé gbogbo iyì tán gbé fáwọn gọ́fúnọ̀sì lẹ́nìí àwọn ọba wa ló ní tẹ́lẹ̀ lánàá bóyá ká bá tiẹ̀ dẹ̀ sọ fún àwọn ọba yìí tá à ń pa wọ́n tán yìí bóyá àwọn ajẹ́rò onúpìwàdà wọn á padà sẹ́yìn ìrìn àjò tán fẹ́ mú wọn rìn yìí. àṣírí ńlá kan ló tú sí mi lọ́wọ́ november seven àwọn ọba wa tún ti ń plan wípé àwọn fẹ́ ṣe meeting ǹjẹ́ mo reason tán fẹ́ fi ṣe meeting ọ̀hún <laughs> nígbà tí mo gbọ́ àṣírí yẹn mo takìsí pé ṣé bẹ́ẹ̀ làwọn ọba wa ṣe wá wọ́lẹ̀ tó láti máa sáré rílò bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ náà ṣe cheap láti rílò ni ọ̀ kí ni ká pè mo rí tí kan náà wa sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ máa wò tẹ́ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mo gbọ́ tó sọ pé àṣírí táwọn ọba wa fẹ́ ṣe lọ́ndì seven yẹn ní november ìtàn fẹ́ ṣe meeting àṣírí nǹkan yẹn tú o ǹjẹ́ kí náà fẹ́ ṣe tẹ́ ẹ̀ bá gbàgbé twenty fourteen l'amalgamation gbogbo ilẹ̀ nàìjíríà ló ti expire sísọ wádìí kan ní nàìjíríà since 2014, fourteen ló ti expire which is after 100 years àwọn òyìnbó tó amalgamate wa kọ síbẹ̀ ní 1914, fourteen wípé after 100 years táwọn parties ta papọ̀ yìí bá rí i pé tán bá dìmẹ̀ fit páwọn sì lè máa jọ lọ bẹ́ẹ̀ no problem but tán bá rí i pé prefacy wà kò táwọn lọ́rùn association yẹn kò táwọn lọ́rùn they may dissolve it that clause is there I still there till tomorrow pípapọ̀ tá a payé pọ̀ yìí o àti Yorùbá àti Yorùbá àti Yíbò àti Haúsá tá a payé pọ̀ yìí kì í ṣàti fúlàní o àti haúsá tá a payé pọ̀ yí ẹ̀yìn ràn mẹ́tẹ̀ẹ̀ta tó bá di pé at the end of the day in the next hundred years tẹ́ ẹ bá rí pájọṣepọ̀ yẹn ò dán mọ́rọ́mọ́ ẹ lè túká o. àwọn tó ń gbé nǹkan kalẹ̀ mọ̀ wípé association yẹn tó bá smooth parí hundred years ni on expiring date yẹn mo dẹ̀ ti sọsọsọ láìmọye ìgbà pé the reason why we are no more getting it right in this country is because a ti wo expiring date láti 2014 gbogbo tá a bá ṣe láti 2015 à ń ṣe sẹ́yìn expiring date ni and ẹgbẹ́ mi níjà 2014 ni good Lord Jonathan ó sì wà lórí oyè as soon as tó the twenty fifteen tí expiration yẹn ti lé lọ́dún kan Buhari bọ́ síbẹ̀ ní straight láti gba Buhari till date ẹ sọ fún mi jọ́ tí Nàìjíríà gbádùn láti tẹ́nà Buhari till date ẹ jẹ́ ká jọ sọjọ́ wo Nàìjíríà gbádùn wọn kò lè ṣàìrí bẹ́ẹ̀ torí wípé gbogbo ẹni bá ti ń kó expiring drugs sínú ó ń fi kidney ẹ̀ ó ń fi ṣeré pẹ̀lú liver it might drop dead at any time oògùn ti expire for the past two three years wọ́n dẹ̀ kọ expiring date sí gbàgbàrà gbàgbàrà èèyàn kan wá nítorí pé ship ìyẹn lòun fẹ́ máa kówó sí lòun máa bá a lò tọ̀hún wá lọ kó jọ ó wá kó mi lójoojúmọ́ tí kidney onítọ̀hún ò bá ní problem heart ní problem tàbí liver the most three important organs lára kidney very important heart very important liver very very important tó lára liver ni pancreas wà and there is a juice in, inside that pancreas tó ń pè ní pancreatic juice òun là ń pè lóròòrò tí ò bá sí òróró ní ara ẹ̀dẹ́ èèyàn wàhálà ńlá láyé ló wàhálà ńlá wàhálà gidi bóró òró bá dẹ̀ tú kására ẹran ẹran yìí ò ṣe jẹ ṣùgbọ́n bó ti kéré mọ́ ni bí ò bá sí lára bó bá jẹ ṣúgà rọ báyìí ni tó bá jẹ ẹ̀bà rọ ṣúgà máa wà lára ẹ tó bá jẹ ráìsì rọ ṣúgà ni àfi kó má jẹ carbohydrate ṣúgà máa máa stọ̀ sí lára rọ early diabetes tó ń kú lọ nìyẹn bóròrò ṣe kéré tó níṣẹ́ tó ń ṣe bó ṣe ló máa dà bẹ́ẹ̀ lára ló ṣe jẹ́ pé amalgamation yẹn nígbà tó ti expire ló yẹ kí gbogbo ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti jókòó kọ́ ti jókòó constitutional conference kí wọ́n ti wá way out what is the next line of action to take because this amalgamation has expired a máa lọ rí jọ́nà gbà yẹn ni o a máa ṣe ìṣọ̀ṣọ́rì ni o a máa dá nation a máa jẹ́ káwọn oníkálukú lọ dá nation lẹ̀ ni o wọ́n á ti sọ láti twenty fourteen wọ́n á ti fẹnu ẹ̀ jókòó síbi kan but tó wà obvious ni pé that synergy must not be there anymore because it can't work again after twenty fourteen tẹ́ bá dẹ̀ wò lóòótọ́ gbà Nàìjíríà ti ní problem tó wà lámì since twenty fourteen since 2015 upward a ah, get the right mọ̀ láti gbà yẹn bó ṣe wá pẹ́ sí ló ṣe wà aggravated sí bó ṣe pẹ́ sí ni problem yẹn ṣe ń pẹ́ sí eléyìí ló wá ṣẹlẹ̀ ni wọ́n wá pe àwọn ọba wa jọ ẹ̀yin Yorùbá tẹ́lẹ̀ fẹ́ lọ ẹ̀yin lọ́balọ́ba ẹ lọ bá wa bá wọn ẹ̀ẹ́dọ́gbọ́n pé olóyè Ìgbòho kẹ́ẹ̀tàn kó jókòó wọ́n fẹ́ kọ́wọ́ Yorùbá bọ́ṣọ ọ̀lọ ni síkírìtì tó fẹ́ lọ ṣe di mítìn yẹn nìyẹn wọ́n fẹ́ kí Yorùbá lọ sign another treaty for another hundred years da Yorùbá Ìgbò Haúsá gbogbo wa ìwọ̀n Nàìjíríà again for another hundred years a new. wá renew amalgamation yẹn again of which all our obas will sign and if eventually and peradventure Igboho is on seat being the leader of the agitation he will be forced to sign the treaty otherwise they will arrest him that is just their plan tó bá dẹ̀ rí pé ó wo wájú kò séèyàn ó wẹ̀yìn kò séèyàn àwọn tó ń fi ṣèyàn gbogbo ọ̀nà ọmọ bẹ̀ dání Julius Caesar ní ní ní parliament Brutus tó wá tán lọ kí ló kí Julius Caesar sọ ó wo wájú owó ẹ̀yìn owó ẹ̀gbẹ́ owó òsì ah, ah. ó ní ẹ̀ tú Brutus and you tú Brutus tó jẹ́ wo ló wá tàn mí. wọ́n dẹ̀ sọ fún un má lọ o onáàlá náà ṣe pariwo fún gbòwó sìn soothsayer wá sọ fún Julius Caesar that he must not go to parliament ní ọjọ́ yẹn gangan soothsayer ti wọlé wá sọ fún má lọ mo ríran sí ẹ pé wọ́n pa ẹ́ o gbọ́dọ̀ lọ ìyàwó ẹ̀ jókòó tí ó sọ pé Julius Caesar ò ní lọ ẹ̀yin tẹ́ kàwé yẹn ní yunifásitì àbí secondary school jùlọ sísà decide láti máa lọ wọ́n dé parliament wọn ò rí jùlọ being the senate president Brutus ní kọ́ máa wọlé òun lọ́rẹ́ òun alọ́tàn wa ó ń lọ lọ́nà orí Gazalio bí Galileo orí Galileo yẹn kà báyìí ni afayọ kaska trust no Brutus Atemidorus not did not may God deliver thee ìyẹn tó ń kà ó tó ń dọ́gbọ́n kìlọ̀ fún má lọ o Brutus débẹ̀ Julius Caesar ló wò lọ bá a ṣe sọ fún gbòòwò náà sí pé má lọ o wọ́n ń tàn ẹni ò gbọ́dọ̀ láwọn mẹ́rin jọba ìwẹ̀kú ẹwẹ́ lẹ́nu ọ̀rọ̀ yẹn má lọ ṣé wọ́n ti ní táwọn plan but for the fact wípé ó like jùlọ sísá ó love ẹ̀bẹ̀ eh, ó love brutus gan ìyẹn sugar coat ẹnu fún un pé tó o bá lò lọ they will call you cowards ọ̀rọ̀ yẹn ló fi mú wọ́n á pè ẹ́ ní ojo akéde ní ẹ́ tó bá wá wọ́n á lójo ní ẹ́ o ti mọ tó fẹ́ ṣẹlẹ̀ lò ṣe wá ìlọsísà ní cowards high cowards Coward dies many times before they are dead, but failures will never taste of death but once. Of all the wonder that I yet have had, it seems to me the most strange that men should fear, since death is a necessary end that will come when it will come. since I will go. Yahweh ẹ̀ bẹ̀ tí kò bọ̀, ó dẹ̀ ni. Gbogbo àwọn tó gbọ́kànlé pátá ọ̀bẹ ni wọ́n fi gún pa. The last person tó fojú ara ẹ̀ rí kó tó kú wípé ó mú ọ̀bẹ dání ni jùlọ ó ní Brutus ó wá sọ fún pé ah ah et tu brutal èdè Latin ló fi sọ and and you too Brutus ìwọ náà wà náà tó gún mi n tó máa ṣẹlẹ̀ sí gbòòjọ́ yẹn nìyẹn tó bá lọ sáà ní àwọn ọba yẹn wọ́n ti dọ́gbọ́n tàn sí kóun náà wá wọ́n fi ṣe special guest of honour kórì tiẹ̀ náà wá wípé tí gbogbo yín sọ nílẹ̀ Yorùbá mo gbọ́ ṣùgbọ́n I'm not a coward because coward dies many times before their death kó náà máa sọ bíi ti Bruce bíi ti Julius Caesar pé of all the wonder that I yet have found despite the fact pé wọ́n ti sọ fún mi pé mi gbọ́dọ̀ lọ of all the wonder that I yet have had it seems to me the most strange thing that men should fear lóòótọ́ yẹ kí n bẹ̀rù àwọn tó ń sọ yẹn but èmi á lọ because death is a necessary end we call when it will come kó náà wá lọ Ìgbòho má lọ o ohun tó fẹ́ ṣe la sọ yìí wọ́n fẹ́ ti ọwọ́ ẹ̀bọ̀ṣọ̀ lọ ni and if there goes láti bẹ̀ tí ó bá ṣọ́ra lọ sọ́dọ̀ ọba DSS bíi ti Nnamdi Kanu wàá gọ́fìmẹ̀tì àgbà láyè kò wọlé wọ́n lè fi sẹ́lúmọ́nì gan pè wọlé tó bá débẹ̀ ọ̀tọ̀ ni tó ń sọ fún pọ́n fẹ́ ṣe kódà ọlọ́run fẹ́ fún àwọn kan joyè pàápàá níbẹ̀. No oríṣiríṣi ni wọ́n sọ pé àwọn fẹ́ ṣe ń jọ yẹn but the major and subject matter of the day is kí gbogbo ọba Yorùbá tún sign another hundred years treaty kó tún dá gbogbo àwọn ọmọ Yorùbá sóko ẹrú fún dídí hundred years mi kẹrí bá gbàgbó but nísìnyí táṣìírí ti tú yìí tí gbòòwò bá gbọ́n he will listen bíbélì sọ pé ẹni tí ó bá ṣe kinní kan kó gbọ́ ohun tẹ́mi ń sọ ẹni tó bá gbọ́n kó gbọ́ ohun tí ẹ̀mí wí ìgbọràn ó sàn ju ẹbọ rúrú lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò tó bá gbọ́n ìdíà never tries to go ohun táwọn ọba yẹn fẹ́ ṣe nìyẹn níbo ni mo ti wá gbọ́rọ́ tí mò ń pa yìí ṣé mọ̀ pé wọ́n ní pé akó arápàrè kọ́gùn sọ́run ẹ̀gbá rẹ̀ wo fi sọ́ ẹ̀ akó arápà òun rè kọ́gùn sọ́run òun ya kórapá bá ti sọ àtọ̀run lè ti wá ẹni túmọ̀ yàn ohun tó súnmọ́ ni jù ń pè ní jẹ̀pẹ̀ ẹni tó súnmọ́ gbòò jù ní Koiki irú wọn yóò dẹ̀ jìnà sí information ẹ jẹ́ ká gbọ́ ọ̀kan tí Koiki sọ lórí meeting táwọn ọba yẹn fẹ́ ṣe. My name is Olami Koiki. Please share the program. It is very, very important. Today's program is the most important program we've done in the four years because what if they sign another treaty to keep Yoruba together, and that is the reason why they're calling for November 7 of all the kings. I don't know who of the king is going to be there, but what I can tell you is that there is an agenda to sign the Yoruba people back with the British amalgamation that has already expired because wọ́n fẹ́ renew agreement here and they will not tell you this but in terms of power and ni pé everything will be fine but there is an agenda now that November seven meeting is going to happen but the inside kọ̀rọ̀ meeting is not going to happen in the broad daylight òru ló padà ṣe meeting yẹn gbogbo ìtọ́ máa ṣe fún yín láàárọ̀ irọ́ ni o gbogbo ìtọ́ bá tẹlifáìsì fún yín láàárọ̀ irọ́ ni o ó di òru lọ́ máa gbé document lé wọn lọ́wọ́ tó máa máa tọwọ́ bọ̀ wọ́n fẹ́ sáìnì yorùbá padà sí amalgamation tó ti expire tẹ̀yìn ọmọ yorùbá bá gbà torí pé èmi nìkan kọ́ lọ́mọ yorùbá ìgbòho kọ́ nìkan lọ́mọ yorùbá bàbá kíkọ́rẹ́ kọ́ I am telling you this based on the intelligence that came to me some few days ago but I've been busy and I'm back to my base now and this is the time now that we raise the voice gbogbo ọmọ yorùbá tó o bá ṣe ìtànfẹ́ you will be back as another amalgamation that could last another 100 years. So let's first listen to this. This was in 2017 when many of our comrades then realized that there's a danger. That danger must now be activated. But àwọn tó náà wọ́n ṣe Yoruba nation Pele, wọ́n go through the extent of releasing the people to know the truth. All they did was lies upon lies upon lies. But people like George Akinola knew the truth, knew that they were playing games with the Yoruba people knew that there was no reason for us to to to, to continue with Nigeria but wọ́n suppress our people yẹn wọ́n Jackie was kí wọ́n gbé now that we have a different media that is different from the NTA the channel the TVC all these criminal medias that do not have any value for Yoruba people we have now been able to give many Yoruba people the understanding of an independent country mo tún béèrè lẹ́ẹ̀kan Who among the Yorubas are against Yoruba having its own independent country? When countries that are less than our population are countries today, if we refuse to do nothing, November 7 is the D-Day that another amalgamation is about to play out in Nigeria. lóòótọ́ ni wípé tá a bá máa rin ìrìn àjò ká mẹ́ni tá a máa bá lọ bẹ́ẹ̀ pẹ̀lú ètò ọrọ̀ ajé wa ló jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ sí oríire ẹ̀dá ká wá ṣe káràkátà láti orílẹ̀-èdè kan sí ìkejì ló ti jẹ́ ìbẹ̀rù bojo fún àwọn ẹlòmíín nítorí àwọn kọ̀ǹda tí ń bẹ nínú ìrẹsì ẹ wò ó fatrams dé ìrọ̀rùn dé bẹ́ẹ̀ ni fatrams international resources ni wọ́n sọ kágbọ́jàgbẹ́rù wọ oríṣiríṣi orílẹ̀-èdè dé ìrọ̀rùn dé ibikíbi tá a bá fẹ́ kó lọ àwọn orílẹ̀-èdè bíi united states of america uk Europe country gbogbo Canada Dubai Australia South Africa kódà wọ orílẹ̀-èdè Nàìjíríà ní Fatrans International Resources we ship to your doorstep with ease. Hello Fatrans zero eight zero thirty two eighty one eighty three sixty five zero eight zero thirty two eighty one eight three six five tàbí zero eight one eighty five five hundred eight oh two zero eight one eighty five five hundred eight oh two you can also email us at fatrent international resources at gmail dot com pẹ̀lú fatrent international resources àti kẹ́rù kọjá lọ sí oríṣiríṣi orílẹ̀-èdè gbogbo lágbàáyé ìrọ̀rùn ló bá dé o. ṣé yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ ẹnìkan òun náà ló jẹ́rọ́ ọ̀rọ̀ gbogbo èèyàn ó ti tí gbogbo èèyàn bá ti ń sọ ó ti kúrò nírọ́ òun náà lẹ ti gbọ́ lẹ́nu ọláyọmí kó ìkì fúnra rẹ̀ yẹn ṣé yorùbá bọ̀ wọ́n bá sì ti ló ti wá kó ìkì súnmọ́ gbòó tẹ̀sí gbọ́ lẹ́nu láti bíi last week sí early this week lọ̀rọ̀ kan jà lẹ́ẹ̀lẹ́ràn ìrànìrànì wípé olóyè Ìgbòho gbàyàn wọ́n ní kan repatriate ẹ̀ wá kíní kan gbogbo àná sì fètí gbọ́ àwọn òdodo ọ̀rọ̀ ti wá jáde kódà látẹnu ẹni tí ó ní wọ́n gbá òun àti látẹnu ẹni tó ra ọjà gangan àwọn méjèèjì nínú ọ̀rọ̀ wọn wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé olóyè Ìgbòho mọ̀ nǹkan kan olóyè Ìgbòho kàn jẹ́ onínúure tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ó bá wọn dá sọ̀rọ̀ ọ̀tọ̀ lólùrajà ọ̀tọ̀ lólùrata olùtajà olùrajà àtolùrajà àtolùtajà àwọn méjèèjì ni wọ́n jọ bára wọn sọ̀rọ̀ tí wọ́n jọ mọ́ra wọn Ìgbòho ti tiẹ̀ wọ́n kàn pé dá sọ̀rọ̀ ni ṣe mọ̀ pé Ìgbòho nígbà tó tán ti gbé ní Benin ló ti lẹ́nu ọ̀rọ̀ ló ti lẹ́sẹ̀ lẹ́ẹ̀ ló ti mọ president mọ gbogbo wọn kódà ọlọ́pàá kó àwọn ará Ìgbòho ló gbà wọ́n lẹ̀ gbogbo tí mò ń sọ yìí germany ló wà tó ti ń pè wọlé o kò sí níbẹ̀ náà kò fojú kọ ẹni tó ní ọjà rí o ẹni sọ pé gbòó gbà òun tí ò rí gbòó rí lẹ́yìn kó rí lórí screen wọn lè ní wọn lè ní kó nọwọ́ sí gbòó kó nọwọ́ sí ìyẹn ò mọ́ kò mọ́ wọn mọ́ra o bó ṣe wá ṣẹlẹ̀ gan-an bẹ̀ ó wà nínú voice note tí mo fẹ́ play fún wa kí gbogbo wa ká tẹ́tí ká gbọ́ voice note yẹn ó yẹ ajá lọ gbọ́ ìyá ṣe ń gbọ́ mi nẹ́tíwọ̀kì yẹn ni. ok ok hmm. mo rí átíkù kan ni ṣé ẹ ẹ ẹ ní problem pẹ̀lú Sunday Igboho ni. mi ò ní problem òun ló ní problem pẹ̀lú ara ẹ̀ <laughs> afunlépo òun àtọmọṣẹ́ wọn gbá mi síwájú gbá wa sẹ́yìn wọn sanwó wa up to epo epo epo ní Kòtónú. ok Disu dísù àbí. ẹ eh, yà dísù. ok. ó dẹ̀ ti gbé epo ó ti gba gbogbo ẹ ó kàn ń play mi captain kìíní kan just all those guys just four one nines I don't know what they are doing mo bẹ over over six months. ṣé ẹ mọ ẹ one on one. mi ò mọ ìwọ̀nà wọn a kàn ń communicate through ọ̀rẹ́ mi ni. okay mi ò mọ wọn nà wọn. kò dẹ̀ yọjú sí ẹ ìdẹ̀ yọjú. kò yọjú ó bá mi sọ̀rọ̀ ó bẹ̀ mí ó ní kí n sanwó flight mo sanwó flight láti Kotonu ẹ láti Germany ó lóun fẹ́ oversí gbogbo epo kí n fún un mo dẹ̀ gbé epo fún wọn ó dẹ̀ oversí ó ṣe wọ́n gba gbogbo epo tán ship wá ṣe back to Angola balance owó àbí tó bá máa san mo dẹ̀ ń pariwo owó yìí is almost two hundred million so Ah, dẹ̀ dúró dúró dúró dúró dúró story láti six months ago so and I have to cause kì í ṣe èmi nìkan ló ń business so we have to take an action we call him Interpol call to ask what is the issue come come and uh, stand and say your own story kò refuse what he could do ó kàn sá lọ sí Ìbàdàn ló lọ ń ṣe court uh, fundamental human right kàn máa arrest him kàn máa ṣe bí wọ́n ṣe bí Interpol ni àgbà wọ́n invited two or three times if you are not coming why don't you send your lawyer so that wọ́n á lè ṣé ń gbọ́ mi. àgbẹ̀yẹ àgbẹ̀yẹ. so wọ́n á lè wá á lè proof nǹkan tó ṣẹlẹ̀ nobody at the end of the day bí court ṣáà wọ̀ grant the warrant of arrest and repatriation ibẹ̀ inú ẹ̀ láì wáṣà ó fún mi lówó mi èmi ò bá jà i don't do shady business. ó gba ipò kọ̀dẹ̀ fún lówó ọba it's a long story i'm saying the truth bẹ́ẹ̀ be pati gbé it's not something of hiding na bí pati gbé iṣẹ́ mi kì í ṣe mi sẹ àwọn tó fẹ́ ṣe iṣẹ́ tèmi sátọ̀dé ń tèmi ṣe ń gbọ́ mi. àgbẹ̀yìn àgbẹ̀yìn ọgbẹ ẹ tó ìtúrísì yìí sí gan kankan kí ló wà sọ sí. Ah, ó pè náà ó sọ pé ah, èèyàn continuity lòun expect and this guy will be giving you fuel refinery Angola mo tún get epo so that tẹ bá ṣe dáadáa ìyẹn gan ìyẹn gan ló mú mi lọ bá Interpol pé òun ò fẹ́ kórúkọ tòun bàjẹ́. ọlágbára eh, ṣé ó ṣe ó ní ilé epo ní Kútọ́nù ni. irọ́ ó ń gbà mí o man bóyá ń ta sáwọn nìjẹ́ I don't know I'm sure my own business offshore operation mi ò ṣe downstream. okay okay okay. Kútọ́nù ló ti gbà á ó dẹ̀ ó dẹ̀ eh, gbà ó gbà sínú storage àbí. Ah, yes na. tí àbá gbàgbé ẹni sì sí question ní àyẹn dáadáa ẹni tó ń béèrè question lọ́wọ́ máa yẹn ó ní ṣé kò ó ní ilé epo sí Kútọ̀nù ni àbí báwo ló ṣe ń ṣe ẹlẹ́mi ọ̀mọ́ ẹ̀mí ọ̀mọ́ bẹ́ẹ̀ ṣe ń ta á padà wá jẹ́wọ́ á padà wá jẹ́wọ́ tí ò bá tí ò bá sọ délẹ̀ nínú eléyìí ìkejì tó wà lọ́wọ́ mi ló wà ṣùgbọ́n instruction wá pé mi gbọ́dọ̀ clear mo gbọ́ báyìí inú bí mi gidi ni Ìgbòho mọ̀ kankan ìyẹn ràn lọ́wọ́ ni ẹ gbọ́ bó ṣe afamẹ́tẹ̀ nísìn níbi ìbàgbé ẹni pé Ìgbòho gangan ló gbépo lọ́wọ́ òun máa play ẹ lọ. nínú tank ló gbà sí. gbà ọ́ babalá kàyéfì ní ṣáà ń gbà tí mo rí. I'm not lying. Àṣebọ̀n ah, lẹ pè me. People have been calling. I'm not blackmailing Sunday Igboho na. It's what he did to me na. I'm not. Kò dẹ̀ sẹ́ kọ́bọ̀. Ah, part payment náà san. The balance to be paid náà refuse láti six months. Okay, okay. Ah, ó ga o. Ó o. Olo- Ọlọ́run adá Ṣé sí. wà báwo ni things? We thank God, we thank God, we thank God, we thank God. How is life now? Hello JP báwo? Kálẹ̀. So mo bọ̀bọ̀ captain eh, na very number one criminal. Criminal ayé àtijọ́ ni o. Nǹkan tó ṣẹlẹ̀ gangan gbogbo nǹkan tó ń sọ yẹn pé eh, Chief Sunday Igboho mọ̀ ń pa ọjà irọ́ ló ń pa o. Irọ́ ńlá bàbá ńlá irọ́ ló ń pa. Táìmù tó wá sí Kútọ́nu mi mọ̀ ń pẹ̀ rárá kò sọ fún mi kò pè mí kó tó dé Kútọ̀nù gbà tó dé Kútọ̀nù ó ní challenge pẹ̀lú ọjà yẹn àwọn Benin mi mọ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn tó ń gbọ́jà wá fún bó ṣe pè mí nìyẹn ní February bó ṣe pè mí nìyẹn pé ibo ni mo wà mo ní mo wà ní Nàìjíríà so mo wà ní Nàìjíríà àti mo sọ pé mo wà ní Nàìjíríà ló wá sọ fún mi pé òun ní ọjà kan tó ń gbé wá sí Kútọ̀nù àwọn pípù yẹn wọ́n fẹ́ gbá òun wọ́n ṣe wọ́n gbé òun lọ síbì kan so òun wá fi scope ní kóun jọjà yẹn bí òun ṣe rántí pé òun dẹ̀ mọ̀ mí nígbà báyìí báyìí ọ̀rẹ́ mi kan navy kan ló connect èmi àti ẹ̀ ní two thousand and seventeen ọ̀rẹ́ mi navy kan ló connect èmi àti ẹ̀ ní nàìjíríà ọ̀gbẹ́múdíà ó mọ ẹni tí mò ń sọ ẹni yìí ló ẹni yẹn ló connect mi mọ́ ìgbà tó tún pè mí gan wọn tún sọ fún ẹ̀gbọ́n ẹ̀ pé bọ̀bẹ́ ẹ pè mí ló sọ fún mi pé tó bá pè mí anything tó bá sọ kí n lọ bá truly mo wá ní ibo ló wà ó lóun wà ní hòtẹ́ẹ̀ kan àwọn ẹnìkan ló gbóhùn wa mo bá ní kò sí wàhálà bí wọ́n ṣe gbéra lọ bá nìyẹn ló wá ṣàlàyé fún mi pé òun ní problem báyìí báyìí àwọn pípù yẹn wọ́n fẹ́ẹ́ ajá kọjá ẹ̀ mọ́ òun lọ́wọ́ wọ́n ní problem ṣẹlẹ̀ bọ̀ challenge tóun ní pẹ̀lú wọn òun ò ṣú ọ̀bọ̀ ya wọ́n fẹ́ rọjà ẹ̀ nǹkan tó ń sọ fún wọn yàtọ̀ sí nǹkan tó ń ṣe kínní lọ́wọ́ à ń sọ lòun fi rántí mi pé àmọ́ bóyá kóun pè mí mọ́ kí n wá rescue òun fúnibà tí mo ń jọ́dọ̀ ẹ̀ ta sọ̀rọ̀ yẹn nígbà yẹn mo wá sọ pé ọ challenge tó ń ṣe àwọn pípù ìbọn ṣe máa ń ṣe nìyẹn wọ́n ti wọ́n mọ̀ ọ́n mọ̀ pé wọ́n fẹ́ rọjà yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n purposely sọ fún bẹ́ẹ̀ yẹn kó máa fi dúpẹ́ ni ló wá sọ fún mi pé òun ti òun ti àwọn pípọ̀ yẹn ti spend àwọn owó kan lórí ọjà yẹn kí n assist òun báwo la máa ṣe solve problem yẹn ibẹ̀ la wà ọ̀rọ̀ yẹn là ń sọ lọ́wọ́ à ń try láti yanjú ọ̀rọ̀ yẹn ni àwọn ọlọ́pàá wa wọ́n wá kó wa èmi àti ẹ̀ àtàwọn èèyàn ẹ̀ kan wọ́n kó wa lọ sí police station pé a lù wọ́n jìbìtì wọ́n kówó fún wa bàtí kí ni ìṣẹ̀lẹ̀ mo ní owó wo kí ni mo ní wọ́n ní wọ́n kówó fún ó gba àwọn owó kan lọ́wọ́ àwọn ẹ̀ wọ́n ní wọ́n ná owó lórí ọjà ẹ̀ ó dẹ̀ wá kò fẹ́ discharge ọjà yẹn bẹ́ẹ̀mi ṣe pé chief Sunday Igboho ní àlàyé pé à challenge bye bye wà nílẹ̀ so wọ́n dẹ̀ kó wa lọ sí police station bí àlàyé ṣe pé ọ̀gá àwọn ọlọ́pàá nìyẹn pé ọmọ òun kan ní problem báyìí báyìí mo ṣe ní kí n pè wọn so wọn wá sẹ́yìn rọ́yìn wá wọn wá pe ọ̀gá ibi station ibi tó ń kó wa lọ yẹn wá pe ẹni náà wọn ṣe fi wálẹ̀ lálẹ́ ọjọ́ yẹn nìyẹn ló wá sọ fún mi pé òun lọ́jà báyìí báyìí lòun ní lórí ọkọ̀ àgéjì ọjà yẹn so nǹkan tóun sọ fún mi báyẹn ni mo gbàgbọ́ mo wá ní òkè kò sí wàhálà wájọ sọ̀rọ̀ wá ní kí n jọ bóun bá ṣe máa ṣe tọjà mo wá sọ pé báyìí báyìí lọ́jà yẹn ṣe lọ ó lè lọ gbogbo price tó ń sọ yẹn kò sẹ́ńbọ̀ tó máa rà ń bẹ̀ yẹn báyìí nǹkan tó ń sọ fún ó yàtọ̀ sí bí ọjà ṣe wà ó wá ní òun lọ́jà yẹn ọmọ ń so ọjà tó wà nù ẹ̀ ó lọ iye báyìí báyìí almost eight hundred or seven hundred thousand dollar plus pé mo ní láti san seventy percent owó yẹn kí n jọjà yẹn mo ní à mi ní capacity yẹn o mi ní capacity ọdún tí n bá ti bẹ̀rẹ̀ sí jọjà yẹn màá mọ bí màá ṣe máa raise owó fún un lónìí náà mo ní láti ṣe arrangement láti bá òun get owó truly àwọn owó tó gbà lọ́wọ́ àwọn pípọ̀ yẹn àti expenses táwọn pípọ̀ yẹn ṣe ń gbà yẹn mo raise owó almost eh, twenty thousand dollar tá a ṣe tá a fi yanjú àwọn problem yẹn nígbà yẹn ó ṣáà ní kí n raise almost four hundred mo ní mi ní capacity ọjà yẹn ni máa já tán kí n tó mọ quantity ọjà yẹn kí n tó fún lówó ọdún that time mo ṣáà ó fẹ́ san àwọn owó kan mo ṣáà ṣàṣàgbára ni mo lọ raise àwọn owó kan mo sanwó fún abẹ̀rẹ̀ sí ń jọjà yẹn sọmbàtà bẹ̀rẹ̀ sí ń jọjà yẹn àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí rí omi nínú ọkọ̀ yẹn sọ wọ́n wá sọ fún òun àtàwọn ọmọ ẹ̀ ọ̀hún jẹ́ kí n mọ̀ rárá wọ́n cover wípé omi wà nù ẹ̀ tó bá ti dalẹ̀ la máa pọ̀npọ̀ tó bá ti sọ fáwọn ọmọ mi pé ẹ̀ omi yẹn díẹ̀ ni wọ́n ti yọ kúrò tó bá tún yá wọn àtúntò bẹ̀rẹ̀ sí pọ̀npọ̀ àwọn ọmọ fún àwọn ọmọ yẹn pé ọ̀gá wọn mọ̀ pa ọjà yẹn òun tó lọ ọjà kò tún sọ nǹkan fún mi títí ajá ọjà yẹn tán bàtí mo wá bẹ̀rẹ̀ sí supply ọjà yẹn mo wá bẹ̀rẹ̀ sí romi inú ẹ̀ mo wá pèpà ọjà yìí omi pọ̀ nù ẹ̀ o omi tí mo expect kọ́ ni mo rí o owó omi pọ̀ nínú ọjà yẹn ló wá ní ẹ kí n máa discharge kí n máa ṣe kínní so omi ò ní pọ̀ àwọn ẹni tí mo wá gbọ́jà mo wá rí i pé omi òun ṣe omi kékeré ọdún omi tí mo rí nínú ọjà yẹn ó ju ọjà tí mo rí kò tówó tí mo fún owó tí mo fún ó ju ọjà tí mo rí lọ wọ́n tó fún mi pressure àti bó mọ̀ pé omi yẹn wà nú ẹ̀ lóòótọ́ pé àwọn ẹnìkan ní ẹ̀ wọ́n mú mi lọ sẹ́wọ̀n kó má fọjà mí lẹ o kó má fọjà ẹ lẹ o kó má ṣe bá kó má ṣe bá wo tó ń scope mi tó ń sọ àwọn ọ̀rọ̀ tó yẹ kó sọ. wọ́n ní mo ní àwọn wo ló ń gbé mi lọ ó ní mo wà lẹ́wọ̀n ọ̀rọ̀ owó máa ṣiṣẹ́ ìwé ní ọ̀rọ̀ mo lọ sẹ́wọ̀n ta ló gbé mi lọ sẹ́wọ̀n mi àwọn ẹni tó ń sọ pé wọ́n mú mi lọ sẹ́wọ̀n ó ṣà ń sọ àwọn ọ̀rọ̀ kan so táìmì yẹn ó dà pé ó fẹ́ jọ́ mi sun Sunday Igboho pé à problem báyìí báyìí wà owó òun ò mi ìsanwó òun tán mo á eh, Sunday kí Sunday wàá pè mí pé à Francis ọ̀jẹ̀ ní báyìí báyìí báwo ló ṣe ṣẹlẹ̀ o tí ìsanwó tán ni mo ní à ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe nǹkan kékeré omi tó wà nù ọjà omi tí mò ń rí nù ọjà yìí kò ń ṣe omi kékeré o wọ́n jọ wọ́n bá mi sọ fún kóhun káwọn gan wá kán wá wo omi yẹn because most of ọjà yẹn mi ti supply ó ìwà ńlẹ̀ nígbà yẹn pé kó wá tó lè gbà tí eh, aláyé wa padà wá ń gbà yẹn aláyé wa bàtà padà wá aláyé pè so mo wá gbé aláyé owó mo ra that time tá aláyé padà wá mo tún raise almost eh, seventy thousand dollar nígbà yẹn tí mo send èmi àtàláyé la tún lọ sí eh, bọ́dà la gbówó yẹn fún ọmọ ẹ̀ owó yẹn ti jẹ́ three hundred fourteen thousand nine hundred dollar ní gbogbo owó tó gbà so ìgbà tí mo sọ fún aláyé pé omi wà nù o epo yẹn lòun kan wá sọ fún aláyé pé kí aláyé tẹ̀lé mi kó lọ wò bóyá irọ́ ni mò ń pa truly aláyé wá tẹ̀lé mi gbà yẹn a lọ sí water side mo ṣí àwọn epo yẹn fún wọn mọ àwọn ọmọ mi ń já epo yẹn tó àmọ́ tó ń separate àwọn omi yẹn lọ́tọ̀ ṣùgbọ́n àti kìíní ẹ̀ wá pọ̀ jù nǹkan tí mo wá pe àwọn ọmọ mi gbà ẹ̀yin tẹ lọ sókun ṣé kò lè gbé ẹ̀yin lẹ rọ omi sínú kìíní yìí àwọn ọmọ mi ní rárá o àwọn kọ́ ló ń rọ omi sínú kìíní omi omi ti wà nú epo yẹn láti inú ọkọ̀ wọn ọ̀dọ̀ wọn ṣe fídíò ńgbà tí wọ́n ń já àwọn omi yẹn kan tó ń ṣe kìíní tó ń ṣiṣẹ́ tó jáde wọ́n ṣe gbogbo fídíò kìíní yẹn mo á sọ fún àwọn ọmọ mi pé kó send àwọn fídíò sí mi táìmì làwọn ọmọ mi á ṣẹ̀ṣẹ̀ send àwọn fídíò sí mi pé kò ń ṣe pé nínú ní àtọ̀dọ̀ wọn lomi ti wá wa nínú ọkọ̀ ẹ nínú ọjà tó wá yẹn gangan lomi ti wá omi wà nínú ọjà yẹn gbà tó ń ja wọn rí omi àwọn pípù yẹn gan wọn ò jẹ́ kó ń ṣe fídíò nígbà yẹn gbà tó ń bẹ̀rẹ̀ sí romi yẹn bọ̀ wọ́n dọ̀jì láti ṣe àwọn fídíò kan wọ́n wá send àwọn fídíò yẹn sí mi as proof because time gbogbo time tí mo ń sọ fún pé mo ń rómi yẹn kò gbà mí gbọ́ oúnjẹ oúnjẹ yé mi pé àwọn ọmọọṣẹ́ mi ló jí epo yẹn tó ń rọ omi sínú ẹ̀ mo ní rárá àwọn ọmọọṣẹ́ mi kò sí bóyá máa jalè wọn lè ẹ́bà dúró sókun pé wọ́n ń rọ omi sínú epo so mo ń ba fàǹgbà nítorí yẹn lómi gan wọ́n tún wá wò pé kò sẹ́ni tí tọ́ mọ àwọn ọmọọṣẹ́ ò lè ṣe pàtí mo bá àwọn yẹn fà pé mi ní fún wọn lówó iṣẹ́ kán wo gbèsè tán kó mi sí. Si àwọn yẹn wá ní nínú ọkọ̀ wọn vẹ́sù ẹ̀gangan lọ omi yẹn wà kó ń ṣe pé àwọn ọ̀nà kò sí ọ̀kan kó ń béèrè lọ́wọ́ àwọn ọmọọṣẹ́ ẹ̀ gbogbo wọn mọ̀ pé omi wà nù ẹ̀ òun gan wọn gbogbo táìmù tó ń ṣe fídíò yẹn wọn jẹ́ káwọn wọn ṣe fídíò wọn ṣe fídíò tó ń send sí òun gan àwọn ń believe pé èmi ìgbà tó ń send fídíò yẹn sí mò ń rí gbogbo fídíò yẹn kò fi ẹni fídíò wọn mi gbà Francis ó tọ́ ọmọ omi wà nù ẹ̀ o omi ò sínú ẹ̀ o mo kò sọ anything fún mi àwọn ọmọ mi ló wá send fídíò sí mi kí n tó wá believe pé òótọ́ ni if not ó ti ń ṣe gbogbo yẹn sí mi lórí pé àwọn ọmọ mi ló jí epo yẹn ẹ̀kẹ́ mi lọ yáwó kí n kó àwọn owó yẹn wá sometimes wọ́n máa ń ṣiṣẹ́ kéèyàn jẹ gbèsè kí n yáwó lọ san gbèsè kí n san owó yẹn ní tá a bá ṣiṣẹ́ mi àfìrí àfi rọ́pò ẹ̀rún ní rárá o mi lè fowó ẹ̀ mi lè gbọ́jà tí máa rọ ṣé mi máa mú ọjà yẹn ni omi ló wà nù ẹ̀ ìyẹn là ń fà mọ́ sọ gbọ́ ẹ̀ kò fẹ́ gbọ́ mo send gbogbo àwọn fídíò yẹn sí ó ṣáà ní irọ́ ni at the end of the nǹkan tí máa rí mo rí ó send kínní ẹ̀ pé ó send interpol bí àwọn kan send picture sí mi pé èmi àti Chief Sunday Igboho ẹ̀ alùyàn jìbìtì four hundred and something thousand dollar àgbọjà lọ́wọ́n àṣà àsanwó mú ní èmi gbàtí mo wá wo kinní yẹn mo wá rí pé òun ni mo wá pè pé kí ló tó fi ń purọ́ mọ́ mi ó tọ ó gbọ́jà pẹ̀lú omi wá fún mi ó tún purọ́ pé irọ́ ni mo jẹ òun gbèsè ẹ̀ mo tí tòun báwo ló ṣe kí ló tó fi ń sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni tó tún hẹ̀pẹ̀ tí ìgbà tó ń ṣe kinní tó ń mú tó ń kó wa kúrò tó ń kó wa lọ sí police station ẹni tí mo pè tí mo tún sọ fún un ó tún kọ orúkọ ẹni náà pé èmi àtẹ̀sí èmi àti Sunday Igboho láti lamajọ ń ṣiṣẹ́ ni gbogbo àwọn bọ̀bọ̀ yẹn criminal bàbá ńlá ayé àtijọ́ ni ó gbó nǹkan tó ń sọ ó mọ̀ ó mọ̀ pé ó propose bí òun àtàwọn ọmọ ẹ tó yẹ pé òun ló ṣe àwọn ọmọ ẹ ló ṣe bọ́ mo mé mo mé mo ní hundred percent sure pé ó mọ̀ pé omi wà nù ẹ̀ wọ́n purposely irọ́ tó pun irọ́ ló pa fún pé epo tó wà nù epo yẹn ó ní ó lọ yẹ báyìí at the end of the day epo tó sọ fún mi kò tẹ̀ tó half nǹkan tó ní òun gbé wá tó fi scope fẹ́ gbowó lọ́wọ́ mi tó bá ti gbowó yẹn tán èmi máa bẹ̀rẹ̀ sí lé kiri láti ṣe kinní ìwọ́n tó ṣẹlẹ̀ nìyẹn o kò sí nǹkan kan tèmi àní ìjẹ́ ọtí bá fẹ́ tí kò bá ń ṣe nítorí kí Sunday gbowó èmi ni mo tún máa gbowó lọ́wọ́ ẹ̀ ọjà tí mo gbé ọjà yẹn gbèsè tó kọ́ mi kò ń ṣe nǹkan kékeré sọ pé mo chata àwọn ọkọ̀ fi ṣiṣẹ́ ìrìn gbèsè ńlá ló máa tún mí nírówó ọkọ̀ gan bọ̀bọ̀ yẹn kírímínà ńlá bàbá ayé àtijọ́ ni tó ń sọ fáwọn èèyàn pé èmi jẹ ọ́n ní èmi lọ ta ló prison wo ni mo lọ ṣé òun ló mú mi lọ sí prison ni àbí àwọn aráàlú àbí àwọn fámìlì ẹ̀ ló gbé mi lọ prison ó ṣáà ń sọ kinní látijọ́ yẹn pé àwọn kan ní mo ní èmi àwọn kan ní wọ́n mú mi mo ẹ̀jẹ̀ kúrò lẹ́wọ̀n nǹkan kan ṣé òun ló rí òun ló lẹ́ni tó ṣe kinní ni àwọn ọ̀rọ̀ tó ń ṣe ọ̀rọ̀ tó tó fi ń gbé mi mọ́ra tó ń purọ́ àwọn mi mọ̀ bóyá àwọn àtàwọn tó ń ṣiṣẹ́ wọ́n ti ní bó ṣe máa ṣe ni àwọn ẹni tó wọn àtàwọn tó ń ṣiṣẹ́ bó ṣe máa dá ìwọ̀n tó kí ò ní fún wọn lówó wọn tó kù nítorí ẹ̀ ló fi ń sọ fún àwọn yẹn pé mo jẹun ní four hundred and something thousand dollar. kò sọ fún ẹnìbọ àwọn tó ń jọ ṣiṣẹ́ kan kò sọ fún wọn pé mo san owó yẹn iye báyìí fún. ẹ káàbọ̀ padà nínú gbogbo ọ̀rọ̀ tárákùnrin yìí sọ ẹ rí i pé Ìgbòho mediator ni Ìgbòho jẹ́ bíi third party bíi kán ẹ tó fẹ́ gbowó kó fẹjọ́ sùn Ìgbòho kí Ìgbòho pe ẹ tó rajà bíi kẹ́ ẹ tó rajà kó fẹjọ́ sùn Ìgbòho torí pé ó jẹ́ni tó nífẹ̀ẹ́ ọmọ Yorùbá ó kàn bá wọn dá sí ó mediate ni ẹni fẹ́ gbowó fẹjọ́ sùn Ìgbòho títí kán ẹ bá mi sọ fọkùnrin yẹn kó fún mi lówó mi ìyẹn lòun ò lè sanwó pómi tó wà ń bẹ̀ pọ̀ jù pé kódà owó tóun ti san fún tẹ́lẹ̀ gan ó ti ju ọjà tóun rí mú nínú nǹkan tó gbé fóun lọ kí wàá ní ti gbòwó bẹ̀ tọ́sọ̀ gbòwó di kírímínà tọ́sọ̀ dolè tó di nǹkan tán sọ pé kán lọ repatriate kán gbé wá kìíní kan kìíní kan well uh, such is life tí mo kàn mọ̀ ni pé bíbélì sọ pé kàkà kí olóore kí ọmọ olóore kó jì sí kòtò mọ̀nàmọ́ná á ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ohun tó dá mi lójú nìyẹn pé olóòótọ́ kì í kú sí ipò ìkà Ìgbòho ò ní forí kó nǹkan tí kì í ṣe tiẹ̀ tẹ́ bá wo ẹ̀gbẹ́ mi ẹ rí ìyá surprise arábìnrin tó ń pè ní ìyá surprise rèé surprise náà ni ó jókòó jẹ́jẹ́ tó wojú mi <laughs> mr surprise wo wo kámẹ́rà àwọn aráalé ń kí ẹ <laughs> surprise náà ló jókòó yìí yes ati surprise ati ìyá ẹ̀ wọ́n wá dúpẹ́ lọ́wọ́ yín ni lórí owó ẹ̀mí surprise pé kó má kú tẹ̀yìn èèyàn fún ìyá ẹ̀ ọlọ́run á dẹ̀ jẹ́ kí owó náà kó fùnà lágbára ọlọ́run torí wòye oṣù tó ń bọ̀ lágbára ọlọ́run ọba wọ́n á ti parí operation yẹn ṣebí tó wọ́n sì parí oṣù làwà ẹ̀ tiẹ̀ ti fẹ́ẹ̀ dé lágbára ọlọ́run wọ́n á ti fún wa léṣe ayọ̀ pé wọ́n ti ṣe operation tán o surprise ti succeed o kódà àní kan ṣe recording kan fi ránṣẹ́ sí wa kárí kárí pé eh, surprise o ó ti succeed ó ti survive o operation yẹn lágbára ọlọ́run mo wá fẹ́ kí a surprise kó bá wa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fún wa ní owó tí wọ́n ń wá tí ń ṣe the sum of seven million naira ẹ̀yin náà ti dá nínú owó tẹ́lẹ̀ nínú fifteen million yẹn owó ta a ti rí gbà nínú ọ́fíìsì wa yìí nísìn lórí note fifteen àwa ló máa fẹ́ jẹ́ padà ten sí twelve million jù pàápàá nínú ẹ̀ wọ́n wá ní pé yìnyínyìnyín kẹ́ni lè ṣe míì ìyá surprise ló ń fẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí ení nìyẹn lẹ́ẹ̀kejì lójú gbogbo wa tá à ń wò mí mo máa fi mo máa fi owó yẹn mo máa fi fún ìyá surprise lójú gbogbo wa ń sìn lágbára ọlọ́run máa transfer seven million yẹn sí wọn ara ti ní ara tẹ bá ń gbé jókòó dáadáa hmm, hmm. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ surprise ó kù díẹ̀ má wọrí ìwòsàn ó fẹ́ dé báyìí náà lágbára ọlọ́run pẹ̀lẹ́ ó ní kú sí lágbára ọlọ́run mímí yẹn fast àyà yẹn kìíní yẹn ló jẹ́ káyà yẹn náà ògùn tó bẹ́ẹ̀ ọ̀dà má wọrí gbà díẹ̀ ló kù oṣù yìí náà ni so ìyá surprise ẹ bá dúpẹ́ lọ́wọ́ ara gbogbo ara ilé. mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá mi àti ẹ̀yin ìyá mi fún ìrànlọ́wọ́ tẹ dìde fún mi lórí surprise fún owó tẹ dá láti gba ẹ̀mí ọmọ mi là ẹ ṣé mo dúpẹ́ o ẹ̀yin náà ẹ̀ ní fojú sunkún ọmọ yín o ẹ̀ ní ọmọ sàárè ọmọ o ìbànújẹ́ ò ní tọ́ sí yín o ẹ̀ ní sáré kàbàkàbà lórí ọmọ yín o ẹ̀yin náà ẹ̀ wà ní ìdẹ́ni àwátì o gbogbo bí tẹ́ ń mówó náà kò ní í gbẹ o ẹ ṣé mo dúpẹ́ o òun ọba mi dúpẹ́ lọ́wọ́ yín o mo mọ̀ lóore o ẹ ṣé o. tó mo fẹ́ sẹ́ndì owó ìyá surprise sí wọn lójú gbogbo ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò mí yorùbá ní ẹnikẹ́ni tó bá yan àgbàdo fún afọ́jú ó di dandan kó máa súfèé ẹ ò ìyá surprise báǹkì wo ni báǹkì yìí. wọn máa fẹ́ kẹ́ ẹ ṣí sórí zenith bank first bank lèmi lò zenith bank ni àtọkọ mi. ó yà tó bẹ̀. twenty. twenty. eighty seven. eighty seven. zero two. zero two. fifty. fifty. zero two. zero two. Joshua Abdul Boluwaji. Yes. náà fẹ́ báyìí ó ti tó ti tó ti tó ṣe sùúrù ó díẹ̀. ó ti lọ. gbogbo ẹ̀yin aráalé ní ẹ̀yìn ẹ̀yìn program ok jẹ́ kí n sẹ́ndì eh, receipt yẹn sí ẹ kó o bá mi post ẹ̀ sáráalé Receipt yẹn nì ó yá bá mi post ẹ̀ ìyá surprise sọ pé kí n sẹ́ndì six million náírà ninety thousand sáwọn a kù ten thousand wọ́n fẹ́ gba ten thousand naira cash ten thousand naira cash yẹn rè ya surprise ẹ̀ gbà so bóyá transportation wọn kan wọ́n ṣáà náà fẹ́ gba cash ten thousand wọ́n ti gbà ó receipt yẹn bá mi display receipt yẹn receipt tí mo fi transfer owó sí ìyá ìyá surprise òun náà ni wọ́n fẹ́ bá mi display yìí kí mo receipt rè zoom ẹ̀ dáadáa káwọn èèyàn lè rí i ó ti wọ ẹ six million naira ninety thousand ó ti wà nínú àkáǹtì ìyá surprise báyìí Joshua Bolúwàjí ó ní ọkọ wọn jẹ so àkáǹtì tí a sẹ́ǹdì sí nìyẹn ó nìyẹn six million naira ninety thousand ìyá surprise kẹ́lẹ̀ tètè lọ tọ́jú ọmọ yín lágbára ọlọ́ọ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ọmọ yóò ní kú lágbára ọlọ́ọ̀ lágbára ọlọ́ọ̀ ó ní ọṣẹ ọlọ́kà ṣe wẹ̀ yìí tí ẹ bá wa wò ó iná la lọ́wọ́ ẹ o ẹ ṣe mú láyọ̀ o. ọmọ yorùbá ẹ jí gírí. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. ọmọ yorùbá ẹ jí gírí. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ògbúdọ̀ wa kìsà ọmọ ẹlẹ́rọ ògbúdọ̀ jẹ́. fẹ́fẹ́ o. Yorùbá nation ni o. Kékun lè ké bí eku. Kẹ́yẹ lè ké bí ẹyẹ. A ò fẹ́ ni kẹ́ni lọ́kadà dúró la fẹ́. Olúkálùkù dá jorúkọ bàbá rẹ̀. ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. a fẹ́ kí èdè wa ó di pàtàkì ìgúnlẹ̀. a ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà ní ẹ máa lọ. ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. ìyà tá a jẹ́ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún ìfipábánilò yìí a ò fẹ́ mọ́ bíbá ni ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀lẹ́gbòdo ó ti sún wa a kì í bá ní tán káfani nìkan ọ̀ya ẹ̀jẹ̀ a máa lọ ká lọ gbòmìnira tiwa. òmìnira.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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.